Wizkid <laughs> ẹ sọ Miliki Express ṣe ń tẹ̀síwájú bẹ́ẹ̀ ni mo sọ fún yín pé àwọn ìwúrí sí àwọn ìwúlò social media platforms pẹ̀lọ́dà òun ni mo kọ́kọ́ sọ fún yín lálàkọ́kọ́ ẹnkéjì báyìí ni pé màá sáré fún yín ní ṣókí ṣókí ṣókí torí pé àkókò ń lọ mi ò dẹ̀ lè wait láti bọ́ sí àbàlá tọ́pọ́n súnkọ̀ àwọn ní báyìí ẹ jẹ́ kí n sáré fún yín láwọn ìpalára tí social media platforms máa ń ṣe fún gbogbo ìwò nígbèsè ayé wa lákọ̀ọ́kọ́ ó máa ń gbani lákòókò you know àkókò tó yẹ ká lò ká fi ṣe nǹkan tó yẹ pé yes ẹ wo tẹ́pọ̀ lè wà much more productive kẹ́ tó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ social media ẹlòmíì báyìí tó bá ti jí láago mẹ́fà àárọ̀ ó máa tẹ fóònù tẹ fóònù tẹ fóònù tẹ ah, ah, kí ló dé àtẹ̀wò ní ojú òní dùn ojú òní ṣe pin ìdí fóònù yìí náà ló wà kódà kó máa lọ lẹ́sprẹ́sì ìdí fóònù yìí náà ló wà kí ló wá ń wò kí ló tó yìí ẹ kan ó ń gba àsìkò ó ń gba àwọn àsìkò tó ṣe kíni tó lè ràn yàn lọ́wọ́ tó lè wà much more productive social media máa ń gbà èkejì ni wípé máa ń tọ̀yàn social media platforms ó máa ń tọ̀yàn ìdí tí mo sọ pé ó máa ń tọ̀yàn ni pé gbogbo àwọn ọ̀dọ́ ọ̀sìn tó jẹ́ pé ẹ̀yin wò pé ẹ̀ ń làkàkà ẹ̀ ń ṣiṣẹ́ owó yín ẹ̀ ń ṣe business ẹ̀ dẹ̀ tí ì ra ọmọ ẹ̀ tí ì ra àwọn mọ́tò jìgbìndìjì àwọn mọ́tò ńláńlá tó yẹ pé ẹni tí ò dẹ̀ tó yín lórí social media ẹ̀ mọ́ṣẹ́ tó ń ṣe ẹ̀mọ́ kankan tó ń ṣe ẹ kàn máa rí láàárọ̀ kùtùkùtù ni ó ti post òun wà nínú odò òun wà nínú kíníkan òun wà nínú plane ó dẹ̀ pé fake life ni bóyá wọ́n photoshop ẹ̀ ni social media social media ó máa ń tọ̀yàn dáadáa àìmọye photoshop picture lórí social media tẹ́ pé tẹ́yìn bá wá wò ẹ̀ wá jókòó ẹ̀ bẹ̀rẹ̀ sí ń ronú gbèsè ayé sọ́lọ́hún ò rí mi ni sọ́lọ́hún ò mọ̀ mi ni sọ́lọ́hún kọ́ ló dá mi ni sọ́lọ́hún kọ́ ló gbé mi wá sílé ayé ni sọ́lọ́hún kọ́ ló dá mi lóyún pé kó jẹ́ nàìjíríà lọ́ọ́ máa bí mi sí ni kílódé tí màmí ò bí mi sí amẹ́ríkà kílódé tí <laughs> ẹ wò ó social media máa ń tọyàn owó nǹkan tẹ bá rí gbogbo nǹkan tó ń dán òun kọ́ ni wúrà gbogbo nǹkan tẹ bá rí lórí social media náà kọ́ ló jẹ́ òótọ́ ẹ má fi ìrònú ṣe kí ni ẹ má fi ṣera yín léṣe. ẹ̀kẹta tí máa fi kọ́rọ̀ lẹ̀ òun náà ni pé social media máa ń gbọ́n ni lówó lọ nítorí pé dátà tí social media ń lò kò jẹ àgbàdo kò jẹ àmàlà o <laughs> kò jẹ ẹ wò ó social media ń jẹ kò kí ń jẹ àmàlà owó dẹ̀ ní social lẹ́ máa fi ra dátà kí ni mo pè owó la máa fi ra dátà fún jẹ́ yìí ó ń gbọ́ni lówó lọ àwọn oníbàyí gbogbo ẹ̀ lólùfẹ́ wa pátá a ní jù báyìí lọ ní abala fashion and lifestyle tips ẹ má gbàgbé pé lifestyle tips la mú lẹ́ni kí nìkan tí mo dẹ̀ sọ̀rọ̀ lé lórí ìwúlò social media àti ìpalára ẹ̀ nínú ìgbésí ayé wa òun la yẹ̀wò lórí ètò tòní mo lérò pé ẹ ti rí ọgbọ́n kan dì mú láti ara gbogbo àwọn nǹkan tí mo ti ń sọ látàtàárọ̀ ìwúlò social media àti ìpalára ẹ̀ nínú ìgbésí ayé wa àmọ́ ní báyìí gbogbo ẹ̀rọ lólùfà ẹ ká lọ wo orin busy with me láti ọwọ́ Rude Boy ètò sì ń tẹ̀síwájú.